amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa kí yín káàkiri tí ẹ ti ń wò wá ṣàlàfíà ní ṣóńdù gẹ́gẹ́ bí ìṣẹ́ máa ń sọ gbogbo pé kò ní lè mọ́ alágbára ọlọ́run àmàrí tiwa ṣe ni akínyín gbogbo olólùfẹ́ wa káàkiri tá ń kàn sí wa ń bá ṣe ń gbé ìṣe àti ni àgbààgbà àgbàlá wa àti hmm, wà ń èjìrò ni mo kí yín kò ní ọmọnìtàn aka joshman eh, sunday ayọba náà wà níbí pẹ̀lú oníṣẹ̀gẹ́ bàbá ìlú èkó la wà ń kúrò lẹ́kọ̀ọ́ lẹ́ni eh, ẹ̀yà wà ń kàn fìdílé o torí ètò ẹ̀ní <laughs> ó máa kì í eh, a fẹ́ wọ ilé ńlá ẹbí ńlá ilé king sunny adé ẹbí yẹn la fẹ́ wọlé ni ẹ mọ̀ pé tó bá ń sọ pé àwọn tó wà nínú ẹbí yẹn nígbà tí wà ń bẹ̀ ẹ̀ ọ́n bàbá wa ti ṣiṣẹ́ gidigidi wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti gbé iṣẹ́ àti àṣà lára sọ pé gbogbo wọn pátápátá tó bá wà láyé pátápátá la tó máa gbé wá sójú àwòrán yẹn wọ́n ṣẹ́tọ́ ti ṣe àwọn yìí tẹ́ mọ̀ tẹ́ mọ̀ pọ́n wọn ni àwọn ọ̀rọ̀ míì tẹ́ mọ̀ púpọ̀ la máa gbé wá inú mi dẹ̀dọ̀ pé bá ṣe ń gbé wá náà ẹ̀ ń kọ́ ẹ̀ ń kọ́ sára sí wọn a lọ́wọ́ yín bàbá tímì mo kí yín bàbá mi bàbá ọlọ́jẹ̀dé mo kí yín bàbá owóyèlà mo kí yín bàbá mi Eh, thousand one mo kí n yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eh, bàbá mi àìdí tẹ̀lé wọn tí mi tẹ̀lé wọn pọ́n pátápátá àti ìmọ̀ rántí gbogbo yín pátápátá ẹ wá kàn fìdílé ẹ ti dúró de ìfọ̀rọ̀wérọ̀ láti ọjọ́ tó ti pẹ́ mo ní ẹ sinmi mm, ẹ jẹ́ àmọ́ mi sọ̀wọ́n tó wà nílẹ̀ díẹ̀ bàbá wà bàbá bò jìnnà sádùúgbò wa rárá mo dẹ̀ ti wà lọ́dọ̀ bàbá báyìí àgbà nípa àdìsẹ́ orin ijó ìlú bàbá wa tí mo fi tọ̀tọ̀ dárúkọ wọn lọ́wọ́ yìí tí senior apostle tí ó ti wà lórúkọ Sharafa Bello bàbá o. ẹ ṣe mo dúpẹ́ o. mo kì í sà. eléjì rẹ. bàbá mi. mo dúpẹ́ gan. ṣé ẹ máa gbọ́ ọmọ kékeré. ẹ kú àbọ̀. ẹ ṣe sà ṣe orí ètò àwọn àgbààgbà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọmọdé làwa o ẹ̀yin làgbàgbà o nígbàjẹ bàbá ẹ mọ kẹkẹ káàdì ìṣèfọdẹ wọn náà tó ti pẹ́ díẹ̀ náà bẹ́ẹ̀ni àwọn sísúwàdà àmọ́ náà ti ní ẹdí yìí Ah. ẹ ṣe bàbá bàbá olólùfẹ́ yín pọ̀ o ẹ wọ́n ní àti ní bàbá sàráfà àbílẹ̀ láwọn ibì kankan àti ní àmọ́ gbọ́dọ̀ wá torí nígbà tí èjì rẹ̀ wá wà bá wa bàbá rẹ o bàbá ẹ kí gbogbo wọn tó ti ń retí lórí ètò sọ. mo kí gbogbo àwọn olólùfẹ́ wa ní nàìjíríà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti àgbà àti àwọn tí wọ́n wà ní òkè òkun lọ́hùn mo kí gbogbo yín o ẹ̀yin tẹ́ wà lókè òkun ire ayọ̀ lẹ́ máa bá padà sílé o nítorí pé sọ̀ni kọrin kan nígbà kan ó ní ilé o làbọ̀sínmi oko o ilé o làbọ̀sínmi oko o gbogbo ẹ̀yin tẹ́ wà lájò ẹ padà wálé láyọ̀ àti àlàáfíà jésù olúwa wa. bàbá nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ yín sà ẹ̀yin aráalé á gbìyànjú tó bá di ìparí ètò èmi máa ń sọ pé àwọn ò lè parí gbogbo ẹ̀ ní orí ètò ń bì ẹ tó bá dẹ̀yìn ètò a tún fagun wọn síta àwọn ìbéèrè mi wà tó lè wà lẹ́nu wa ta lè má lè béèrè lọ́wọ́ wọn mi wà tẹ́ kí wọ́n lè má dáhùn bẹ́ẹ̀ ṣe fẹ́ torí pé ó ń bọ́ sí àmọ́ ẹ pè wọ́n ẹ fọkàn balẹ̀ ẹ bàbá mi ní ṣókí torí ibi tá a máa yà á pọ̀ ẹ jẹ́ àmú láti ilé mo fẹ́ mọ ibi ọmọ ibi tẹ́ jẹ́ gangan tẹ̀bádẹ̀ ti bá mi ẹ bá mi kí wọn náà torí tó bá ti ń ràn pápápá bẹ́ẹ̀ ká bá mi sọ nǹkan òbí tó bí yín bàbá àti màmá ẹ ṣeun sà. èmi ni ọmọ ìkòròdú ríru ọmọ aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí ó láya ńlé o ṣùgbọ́n àwọn kan wà ń ta ọmọ olówó tó wà lókè ọ̀ta ọmọ olíwòrú èmi náà ni ní ìkòròdú ríru láti ìtún ńlá títí tó fi lọ dé ìjòmù èmi ni ọmọ àárín ilẹ̀ inú ń bẹ́lẹ́ṣin ọmọ jàbíta ẹlẹ́mọ̀nà ọkùnrin yes bó ṣe jẹ́ nìyẹn o. ṣe bàbá àwọn ará ilé yín náà inú wọn náà ń dùn bẹ́ẹ̀ ṣe rárá ń pè yẹn jẹ ah, ọmọ wa rè èmi rẹ ọmọ wa rè bẹ́ẹ̀ ni ìdúpàjẹ́ bàbá ọ̀hún òbí yín bàbá hmm. àti màmá ní ṣókí ẹja mọ́ wọn. bàbá mi jẹ́ ọmọ Ìkòròdú Jímọ̀ àárín ńlẹ̀ inú bẹ́lẹ́ṣin Ìbíkúnlé òun ni orúkọ bàbá mi. Mm ìyá mi ń jẹ́ Munirat ọmọ Ìkòròdú náà lòun náà ní Ìtúpatẹ́ so bí wọ́n ṣe jẹ́ nìyẹn. sọ́ọ̀n sólórin ni bàbá ni àbí sọ́níjó ni ìyá ni. àwọn tó ti jẹ́ bàbá bàbá bàbá wa náà ti jẹ́ olórin náà jẹ́ onílù nítorí pé nígbà tèmi wà ní kékeré ta ìwà ní tún mo wá rí i pé tí àwọn onílù tó gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n yẹn tó bá ti ń jáde tó bá déwájú ilé wa wọ́n á pàdù wọ́n á lu orí mi èwo ní í ṣe ẹ̀dá mi èwo ní í ṣe àárín ńlẹ̀ inú ń bẹ́ lẹ́ṣin orí mi èwo ní í ṣe alùlù yẹn lẹ́ẹ̀mẹ́ta tó bá ti lù tán gbọ́n ọkàn máa gbọ́ngbọ́ngbọ́ngbọ́n wàá ṣẹ̀ṣẹ̀ máa kọjá lọ wọ́n bá ń ta o bẹ́ẹ̀ ni wọ́n bá yàn ń ta o wọn ò ń ta o wọ́n á lùlù yẹn náà wọ́n dẹ̀ máa lọ ìyẹn jẹ́ pé ó ní sign bẹ́ẹ̀ ó ti fi hàn pé ilé àgbà onílù ni àwọn dé yẹn so wọ́n á ṣẹ̀ṣẹ̀ kọjá. ṣé bẹ́ẹ̀ náà lẹ ti wá ṣe kékeré yín ṣe ń tẹ̀ kúrò ní hmm. rárá àbí. mo ṣe kékeré níbẹ̀ díẹ̀ kó tó di pé àwa kó lọ sí ìjòmù wọ́n pè bẹ́ẹ̀ ní ayélujá ó ti wá wà ní gbogbo ròdù wọ́n pè ní gbogbo ròdù ń sìn nígbà tí dáàdì mi parí ilé wọn níbẹ̀ àwa kò lọ sí ibẹ̀ yẹn ibẹ̀ yẹn náà ni mo ti bẹ̀rẹ̀ school muslim school ní kúròdú ń gbà yẹn hẹ́n so ìgbà tí mo wà ní fọ́ mo kúrò níbẹ̀ yẹn tí mo lọ padà sí Èkó sí St John School àárọ̀ lọ́yà ibẹ̀ mo ti ṣẹ̀ṣẹ̀ padà wá jáde ṣé mo kí gbà nǹkan méjì náà ni bí ìwà ti pẹ́ fẹ́ lọ sílé òbí kan fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ kamú láti pẹ̀pẹ̀ ṣé ó níṣẹ́ ọwọ́ tẹ́kọ̀ àbẹ̀wò ni kán ra lé ká lè mọ̀ yín dáadáa díẹ̀ ká tó tẹ̀síwájú. mo kọ́ṣẹ́ ọwọ́ mo kọ́ṣẹ́ ọwọ́ ní nọ́mbà twenty five ọdún Fast Street lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ kò ṣe bínú technical engineering bẹ́ẹ̀ ni ibẹ̀ ni mo ti kọ́ṣẹ́ iṣẹ́ tí à ń ṣe ń gbà yẹn ni pé a máa ṣe cracker a máa ṣe grater a máa ṣe eh, bread roller cracker yẹn ni machine tó ń pa èkùrọ́ grater yẹn ni machine tó ń fi rin gàrí then bread roller yẹn ni machine tí wọ́n fi ń po flour láti fi ṣe bread. Hmm àwọn iṣẹ́ tí mo kọ́. irú àwọn àtàwọn owó yìí tájọ́ wọn ọmọdé àtàwọn aráalé tó jọ ọmọdé ọmọ àwọn pé wọ́n fi ń pa ìkùrọ̀ kò kò kò yẹ púpọ̀ nínú wa o torí ti fúláwà yẹn ó yé wa tó dẹ̀ ní wọ́n fi ń po fúláwà mọ́ ìjẹ́ ṣé mọ̀ pé nígbà yẹn a máa ń supply àwọn UTC so gbogbo àwọn tó ń wá láti Iléṣà irú Ìjẹ̀bú nǹkan kan Ìbàdàn ibẹ̀ náà ti máa wá ń rà tó máa ń kó lọ kì í ṣe nǹkan tó ń lò nígboro abúlé ni wọ́n ti ń lo cracker abúlé ni wọ́n ti ń lo grater so bread roller nìkan ni wọ́n ń lò nígboro. ìgboro náà ló sọ pé àwa ti eh, ìyẹn ló ìyẹn lè ṣe mọ́. kí ló fi ṣe mọ́ra wọn kí ló fi àwọn èkúrọ̀ ọgbọ́n ẹ fún ẹ lẹ́kṣọ̀ díẹ̀ nípa wọn kẹ́yìn kí ló fi kí ló máa fi wọ́n ṣe nǹkan kan. a ṣe mọ̀ pé ẹ ti mọ̀ pé èkúrọ̀ oríṣiríṣi àwọn kan la máa ń mú jáde nínú èkúrọ̀ lọ́rọ̀ mi yẹn sìn òróró wà ń bẹ gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà nínú èkúrọ̀ tá sọ ti. So ti great trailer kí wọ́n ṣe ń pè tí wọ́n fi ń lọ gàrí so ẹ ti mọ̀ pé ẹ̀yàn náà fi ń prepare fún fún gàrí kó tó di pé a lè jẹ wọ́n máa fi rin gàrí tí wọ́n bá ti da ẹ̀gẹ́ sínú ẹ̀ òun ló máa lọ lẹ́yìn ìgbà tó bá lọ tán wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé lọ wọ́n á lọ fún bóyá wọ́n máa di ẹrù lé lórí ni so tó máa fi fún kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yan torí ìdíwẹ́ ṣe sọ yẹn tábà kọ̀ tẹ̀síwájú yẹn omi àmọ́ pé kò yóò wẹ̀ tí bá yànnà nú ẹ̀ torí àwọn ará lébẹ̀ yẹn ẹ ṣe bàbá. ẹ báwo ni ìlú e-, ìlú Èkó ń gbà yẹn gbogbo alamọ Island Lagos Island kọ̀ọ̀kan nígbà tẹ̀yìn sọ̀rọ̀ ọjọ́ pẹ́ díẹ̀ ẹ báwo ni ìlú Èkó níbi tẹ̀wọ̀n gbà báwo ló ṣe rí kí ni <laughs> kí ṣe ẹgbẹ́ àwọn ọbẹ̀ sà. ṣe rí ìlú Èkó ń gbà yẹn hmm. ẹ street o ní táìmù yẹn o àwa tiẹ̀ máa ka àwọn taxi taxi tó bá kọjá taxi ti di oyè báyìí ó ti di oyè báyìí ó ti di oyè báyìí nígbà yẹn so kò sí èrò púpọ̀. ṣé ní sixty lẹ́ ń sọ yá àbí ìgbà ọdún wọn lẹ́ bí iye ẹ̀wò lẹ́ ń sọ yìí. ní sixty náà ni mò ń sọ yìí ní ebi rí sixty two sixty four sixty five kò tí ì sí èrò. ẹ máa ń dọ́ sixty ka taxi ń gbà yẹn. Hmm. bẹ́ẹ̀ ni gbogbo gbà yẹn gbogbo gbà yẹn kò sí jà gbòòrò kò sí sọ́wọ́n mọ̀ tá tiwa gbogbo ẹ̀ mọ́ra wà ní ìgbòho yẹn. kò fi bẹ́ẹ̀ nítorí a máa ń rìn mọ́jú lẹ́kọ̀ọ́ ni a máa ń rìn mọ́jú ni tá a máa máa ṣeré kiri lọ káàkiri káàkiri irú sátọ̀dé yẹn nísìnyí a máa lọ sí race course a máa máa lọ wo kíní àwọn tó ń fi ẹṣin sáré tó ń fi ṣe a máa wò a bá kúrò bẹ́ẹ̀ a máa lọ sí bábì tí a máa máa tún lọ wẹ̀. ó lè jẹ́ ẹsẹ̀ lẹ fi rìn káàkiri. ẹsẹ̀ ni o mọ́tò kẹ̀ rárá o ẹsẹ̀ ni so la máa fi ṣe kíní káàkiri ńgbà yẹn so gbogbo ẹ̀ ṣe ó ṣe é rìn nígbà yẹn. no a máa rìn mọ́jú ni tá a bá tún wo táìmù àwẹ̀ àyẹn ló máa ń dùn jù àwọn ní fújì ládùúgbò wa ń gbà yẹn bóyá fújì àbí a fẹ́ lọ pàdé kàsálí àbí a lọ pàdé àwọn kí lórúkọ wọn náà tí ń gbàgbé orí àwọn onífújì wọn yẹn so bá ṣe ń wo eléyìí tá à ń tẹ̀lé eléyìí lọ tábà kúrò a máa bọ́ sí eléyìí tábà kúrò ń bẹ̀ a ní mọ̀gbà tá a máa dé òkè pòpò kó tó di pa padà ìgbà míì ó léwó gbowó láti ṣẹ̀ṣẹ̀ máa padà sílé láti mo dẹ̀ wà ní nọ́mbà thirty one ìdúmàgbà afẹ́nu nígbà yẹn ibẹ̀ ni mò ń gbé ẹ ṣeun bàbá n ó ṣe pàtàkì ká tún káwa náà jàǹfààní bẹ́ẹ̀ náà ṣe lo kékeré nígbà torí kò yọ pọ̀lọpọ̀ à ń lè ká táxi mọ́sìn bàbá o kò ṣeé kà o ẹ ṣeun sà ẹ báwo ni ìrìnàjò yẹn ti ṣe wá tẹ̀síwájú a mọ bó ṣe di pé ẹ wá bára yín ni mo mọ̀ pé àwọn ará ilé àmọ̀ pé ọ̀dọ́ King Sunny Adé à ń bọ̀ ńbẹ̀ àmọ́ kó tó di pé ẹ débẹ̀ kílẹ̀ tún wá gbé ṣe ṣeṣẹ́ tẹ̀sán pé ẹ̀kọ́ ìṣẹ́ fi jẹun báwo ni ìrìnàjò yẹn ṣe wá jẹ́ tẹ̀fọ́ wá bára yín ní inú music mo fẹ́ mọ̀ ọ̀rọ̀ alẹ́ náà fẹ́ mọ̀. ẹ ṣe tí n bá kúrò níbi iṣẹ́ táàmù kan máa ń wà tó jẹ́ pé táàmù Christmas táàmù Christmas yẹn a máa ń ṣe fìlà a máa ń ṣe flower so tó jẹ́ pé èmi mo máa ń supply àwọn UTC àwọn Kingsway mo máa ń supply wọn ní flower hmm. Dosunmu lẹ́kọ̀ọ́ yẹn so mo máa ń supply wọn ní fìlà àwọn fìlà Christmas alákẹ̀tẹ̀ ni oníkíní ni gbogbo ẹ̀ ni mo máa ń supply wọn nígbà yẹn ilé àwa àwọn fẹ́ two gross tọ́yìn àwa alóhùn fẹ́ two gross bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so lẹ́yìn yẹn tí o bá tí Christmas bá ti lọ then mo máa fi ń fi ọ̀rọ̀ music torí pé mo like music láti kékeré so mo máa ń lọ sí tí n bá ti kúrò níbi iṣẹ́ mo máa ń lọ sọ́jọ́ ọ̀gá mi kan ó wà ní lẹ́yìn ìgà onílẹ̀gbálẹ̀ so wọ́n máa ń pè ní Jimmy and his Lagos City Orchestra mo máa ń ba ṣeré a máa ń practice tá a máa jọ ṣe kínní so then ìyẹn náà lẹ́yìn yẹn máa kan wà ní ní wọ́n pè ní Sule Sule and his kínní kan ni mo tún máa ń bá yẹn náà play ó wà lọ́nà ọ̀la lẹ́kọ̀ọ́ lẹ́yìn yẹn ìkan wà níta fájì wọ́n pè ní olympic high life gan ni ẹ̀ play so mo tún máa ń bá yẹn náà lọ sí show. kí lẹ máa ń bá wọn ṣe tẹ bá lọ show gbà yẹn. gbogbo gbà yẹn mi ì mọ jìtá so mo máa ń play konga, máa play konga, nígbà yẹn or kí n play maracas báyìí lọ́dọ̀ wọn nígbà yẹn ṣùgbọ́n olympic yẹn ni mo try láti lè ní kí n mọ jìtá lọ́dọ̀ ẹ̀ àti sax nítorí highlife ló ń play ṣùgbọ́n ó dàbí pé àwọn tó wà ń bẹ̀ yẹn alágbára ni wọ́n wọ́n jẹ́ kí n ráyè so èmi náà dẹ̀ kéré dáadáa ń gbà yẹn so wẹ́ẹ̀ ẹ̀ eh, kó tó di pé mo wá kúrò ń bẹ̀ yẹn lẹ́yìn yẹn ni eh, ọ̀rẹ́ wa kan wá dá báǹdì sílẹ̀ wọ́n pè ní olú ajé olúwajé yẹn ńgbà tó dá báǹdì sílẹ̀ so èmi Awújà Bello àtàwọn kọ̀ọ̀kan náà wọ́n wà ń bẹ̀ Awújà Bello yẹn ọ̀dọ̀ olúbí ló wà tẹ́tẹ́lẹ̀ ẹ ní Kòìlọ lẹ́kọ̀ọ́ lẹ́yìn ọ̀nà là ibẹ̀ ló wà tẹ́tẹ́lẹ̀ bẹ̀ ìgbà tí olúwajé fẹ́ dá báǹdì sílẹ̀ ó wá so wọ́n pè mí náà jọ́ ni wọn bá ṣe jọ níṣẹ́ nìyẹn so irú torí ẹ̀ àwùjá èmi pẹ̀lú aláìka ara wa gan yàtọ̀ sí play so tí n bá ti wà nílé yẹn torí pé ìyá kan wà nínú ilé yẹn ó máa ń ta túwó mo dẹ̀ láìkí túwó ìyá yẹn á tún kó egungun á máa kó sí rẹpẹtẹ ni so tí n bá jẹ túwó tán àwùjá sìn mí lọ ṣé kìnìún tá a bá dé ọ̀ẹ́gẹ́ná ṣe ń pe balógun ló ṣe ẹ̀tún máa padà ìgbà mi á sìn mí padà á sìn mí délé láti ilé wa ní ìjòmọ̀ àgbàfẹ́ náà ìmáṣẹ̀ tún sin padà tá balógun la ṣẹ̀ṣẹ̀ máa gbó máa lọ so bí ìyẹn ṣe rí nìyẹn ṣùgbọ́n àjọ wà lọ́dọ̀ ẹni tẹ́ sọ pé ẹjọ́ wà àjọ wà lọ́dọ̀ ṣùgbọ́n nígbà tí mo kàn rí pé òun ti já lọ sọ́dọ̀ Sànní kò dágbére fún yín kì í ṣe pé bóyá ọ̀rọ̀ kò dágbére bẹ́ẹ̀mi ṣe wá mọ jìtá play ṣe tí a bá wá fẹ́ lọ sí play bọ́ì kan wà tí a máa ń invite láti Mushin kó wá bá wa play jìtá base tá a ti lọ play ó máa ń gba owó ju ọ̀gá wa lọ hmm. nítorí pé ká lè máa rí lò ó máa gbó jẹun tó tó ń lè dìbà. ó ń gbowó ju ọ̀gá wa lọ so ó wá dijọ́ ìyá wa ní play ní Badagry so a ti pè ọ̀gá wa gan-an ó ti torí ẹ̀ ó jí lọ sílé ẹ̀ ní Mushin láti lọ sọ fún pé bọ́dé wá o ṣó mọ̀ jọ̀ọ́ o má disappoint wa ó ní láéláé òun ní disappoint hmm. lọ́rọ̀ kan ṣá nígbà tó ga máa kúrò ń bẹ̀ tí a máa fi padà dé ọ̀dọ̀ wa ó ń fi wá lọ́kàn balẹ̀ pé ó ń bọ̀ àwọ̀ bọ̀dé ń bọ̀ kọ̀ọ̀kan. ọ̀gá wa lọ sílẹ̀ ó tún ra oúnjẹ nílẹ̀ tí wọ́n tún ìjọ jẹ kó tó di pé ó kúrò ńbẹ̀ hmm. ṣé wá rí ó tó kí bọ̀ ìdè aago mẹ́rin nìyí aago mẹ́fà kò dé àwa ṣàgbéra ní nǹkan bíi six thirty sí seven nítorí pé night party ni wọ́n máa ń ṣe gbogbo gbà yẹn kò fi bẹ́ẹ̀ sí afternoon party nígbà tá a máa dé Badagry tá a já instrument báyìí tẹ àwọn tó ń sẹ́ẹ̀tì ń sẹ́ẹ̀tì a máa sọ pé a lọ káàkiri akàn wo party yẹn party ńlá ni àwọn musician pọ̀ mbẹ̀ àwa dé ah, bọ̀dé ló ń play yìí bọ̀dé ló ń play pẹ̀lú wáyẹ̀sù lè yìí bọ̀dé rèé ṣẹ́rí abakuro ń bẹ asaf ìrọ̀jú ṣe. lẹ́yìn tí bọ̀dé jẹun. tó jẹun tó tún fún lówó nígbà tá a máa padà sí èkó mo kọ kí jìtá bíi èsù mọ́lẹ̀ ni mo ní màmá lọ practice eléyìí màmá bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní practice jìtá bíi èsù yẹn o kò sẹ́ni tó kọ́ mi so tabawa ní ṣò a ní ah, kí wọ́n ṣe pa àwọn àwùjá ní Sharafa play. Sharafa play gbogbo ọdún ẹ̀sìn sọ pé Sharafa máa play abia èmi náà máa kàn bẹ̀rẹ̀ bam bam bam bam bam bam bam bam titi títí kékeré ẹ̀ fi mọ́ mi lọ́wọ́ tó fi di pé èmi náà lè mo lè yí ọwọ́ padà ìgbà tí ohun ti wá lọ sí ọ̀dọ̀ sàn ni so mo sáré pé wọ́n ń wá mi wọ́n ń wá ṣùgbọ́n ṣe rí mo láìkí. Like uh, Jimmy and his Lagos City Orchestra so bí mo ṣe ń lọ sí ọ̀dọ̀ ẹ̀ uh, kí wọ́n ṣe ń pe uh, uh, Olúwajé ni mo ń lọ sí ọ̀dọ̀ tiẹ̀ because tí Olúwajé ò bá ní play Jimmy ó lè ní show so kò ní sí Saturday kan tá a ní jáde ṣùgbọ́n kì í ṣe owó tí mò ń rí àbí tá à ń rí lórí ẹ̀ fọ́ọ̀n là ń fi ṣe ẹ get me so ó happen pé mo wá lọ ra bongo ní ọ̀dọ̀ ní nígbòbí lọ́dọ̀ Victor Ọláyà bàbá ẹ̀ ti ń pè mí tipẹ́ wọ́n ti rányàn wá wọ́n ṣe gbogbo ẹ̀yìn ẹ̀sán ni so jẹ́ kí n tiẹ̀ yà lọ́dọ̀ kí n mọ nǹkan tó ń wá mi fún gan pàápàá ó wà ní Káyọ̀dé street ní kíní ní fàdé yìí báyà bẹ́ẹ̀ bá gòkè ibẹ̀ ló ń gbé ńgbà yẹn. ṣàràfà báwo ni kíní kan kìnìkan a ní ṣó ń bà dán gọkàn mo dẹ̀ fẹ́ kó bá a lọ lẹ́ni lẹ́ni kóńgà mi Sunny gbà mí fún láti play ṣàwọn kó ìgbà yẹn ni Túndé Nightingale tó ń rìn kéré gangan gangan kéré nígbà yẹn so mo dẹ̀ master ẹ̀ ìbàdàn ni túndé nàtìgbòlò ọ̀hún wà túndé nàtìgé. ìbàdàn ni túndé nàtìgé wà ìbàdàn ló wà so nísọ ní ni ah ṣẹṣàfà mo gbọ́ pé òun play base. bass àmọ́ nínú mo nínú mo ní mo kàn mo kàn ìwé ṣe rà ó ní wọ́n sọ fún mi àwùjá sọ pé òun play ah, ló bá ní kí n gbà lọ́wọ́ Sidona Sidona tí Sidona bá ń sùn báyìí tó bá ń play guitar bass báyìí wàá máa jó Sidona ó máa ń fi guitar ó máa fi ń lùlù ni ó máa fi bass lùlù ó gbóná bàjẹ́. ọmọ Nàìjíríà ni wọn. ọmọ Ondo ni Sọ̀ni ní kí n gba guitar lọ́wọ́ Sidona kí n máa kí n máa play ah. ìyẹn bá dẹ̀ ló bá gbé fún mi n bá sáà mú play ṣùgbọ́n ó wá yà mí lẹ́nu pé nǹkan tí èmi wá ń play bí ìgbà tí mo ṣéǹjì music wọn sọ̀nà àtúnṣe báyìí yes yes yes àtúnjó lọ báyìí ok nígbà tí ó wá ta ní tàfà ta tún máa padà sí stage again mo tún sá lọ sí di konga. sọ̀nì tún ní kí n tún gbà mo tún gbà ah, wẹ́ ó ti dáa. Must have play trash níjọ́ joy. the following day a lọ play lákùrẹ́ mo tún ti gbé kóńgà mi láti láti lò ó tún ní kí n gba we bó ṣe di pé mo bẹ̀rẹ̀ sí ní play báàsì fún Sunny nìyẹn from there mo bẹ̀rẹ̀ sí ní improve improve improve sí lẹ́yìn yẹn mo tún gbé jìtá guitar spanish ó tún bẹ̀rẹ̀ sí ní play rhythm play kìíní so lọ́rọ̀ kan ṣá bí ti ìyẹn ṣe lọ nìyẹn. so bẹ́ẹ̀ iṣẹ́ ń ta tẹ́yìn ló bẹ́ẹ̀ mọ́ ta yẹn nípa tẹ́tà tí kì í Sunday Adé gbọ́ wọ́n gbádùn ẹ̀ wọ́n kó jẹ́ gidigidi. bẹ́ẹ̀ ni. ẹ ṣe ẹ fẹ́ sọ nǹkan. àbí ká máa tẹ̀síwájú. kò sí nǹkan tí mo fẹ́ sọ ọ̀nà ju. ìyẹn life nígbà wo ló wá ṣé bẹ́ẹ̀ ṣe wá darapọ̀ mọ́ ẹgbẹ́ King Sunny Adé nìyẹn bó ṣe dikẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ bí mo ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn gbogbo olùkùtà wà lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ ńkọ́ bàbá orchestra. ẹ ìyẹn ni mo ṣe ń sọ wípé ẹ tí mo wà lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn kó tó di pé wá sọ́dọ̀. a ṣe mọ̀ pé mo ti close chapter yẹn ìyẹn ti dúró síbẹ̀ yẹn nìyẹn nítorí pé mi torí àwọn tí wọ́n ìjọ ń pilẹ̀ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ um, ìjà dé láàrin wọn ọdún wo lè sọ yìí ara wọn ni sixty nine lèmi sọ yìí o. so àwọn ta làwọn tẹ̀ ń sọ yìí pé ọjọ́ recruit papọ̀ ta ni yín ta ni wọ́n. àkọ́kọ́ náà àwọn old boss wà ń bẹ̀ tó jẹ́ fọlọ́nṣọ́ òní bello ajílẹ̀yẹ ó wà ń bẹ̀ then kí wọ́n ṣe ń pe michael babalọ́lá àwọn tí a bá ń bẹ̀ àwọn yẹn nìyẹn then àwa tí ó dàbẹ̀ pé ó ṣẹ̀ tún dé èmi kí wọ́n ṣe ń pe délé àkàndé lájẹ́ kì í ṣe pé wọ́n pọ̀ náà rẹpẹtẹ náà so èmi délé àkàndé láti jẹ́ kíní ló lo àpàlà túndé àlàdé ló lo àpàlà ara àwọn old boys ni mo bá àwọn yẹn náà ń bẹ lẹ́yìn yẹn kò sẹ́lómi kò sí mọ́ gbogbo àwọn tó bá wá tẹ̀ ń dárúkọ yìí létà létà lọ́sẹ̀ wájú. létà kí ló ṣe ń pe Abíọ́lá Abíọ́nà kí ló ṣe owó mòyìnlá kí ló ṣe ń pe bàbá yìí ná Moses Ọwáyẹyẹ ọkàn gbogbo yẹn lẹ́yìn kíní náà ti kúrò nìbàdàn Ìdòwú Animáṣahùn náà ti wá sí ọ̀dọ̀ wa so a ṣe gbà wọ́n nìyẹn so ṣe wá rí ti ọ̀rọ̀ ti túndé túndé àlàdé yẹn tá a bá lọ síbi play a ti yó a ti débi tó pé bí ìgbà tí so bá ṣe ń play tó òun yẹn ló dàbẹ̀ pé ó jẹ́ kínní God so good ó dàbí pé fọlọ́nṣọ́ òní náà ló fà á ló fa tìámíù. èèyàn kan ni bàbá tí mi wà ń gbà ní ìrántí ẹ̀yìn olórin nìkan náà lọ́wọ́ à ń gbà. lòun náà wà ń gbà yẹn ló fà wá ló fà wọlé tó kàn lù báyà wà ní bandusọ inn ní èkó ń gbà yẹn ah sọ ní q clock bandusọ inn ni so kó tó di pé a wá yí padà sí sọ ní q club ló dé ló kàn lù báyìí ló kàn lù báyìí mo ní ah chairman eléyìí lágbára o eléyìí ò gbọ́dọ̀ lọ́mọ ó mm, mm, mm. so lọ́rọ̀ kan ṣá bó ṣe di pé ìyẹn bá wa play nìyẹn bóyá after five years ṣá ni kìnìdé rasaki ọmọ aládòkun ọwọ́ bàbá náà ti wá. ẹ nìyẹn náà nìyẹn náà dé so tíyẹn náà tó ń so gbogbo ẹ wá ṣe jọmjọm torí kò sí bákìn tẹ́tẹ́lẹ̀ tó dé Ah, gbogbo ẹ̀ tún music tún change so from there bí gbogbo nǹkan ṣe ń ó ń dùn láàrin rẹ àbó ah, ṣe ń dùn. rẹ́kọ̀dù lẹ́kọ́ kọ́ jọ pòpọ̀ pẹ̀lú KSC nípínlẹ̀ kọ́ bá wọn ṣe rẹ́kọ̀dù àti pé ó tún rẹ́kọ̀dù bí olùtẹ́ bá wọn ṣe tẹ́ bá rọ́tọ̀ wọn tẹ́ fẹ́ kàn bẹ̀ mọ́ra wọn dẹ́ni iṣẹ́ wo lẹ́yìn ṣe ṣé bèèzì náà lẹ́ ń ṣe ẹgbẹ́ àwọ̀ bẹ̀sà. jìtá ah, bèèzì yẹn náà òun náà ni so rẹ́kọ̀dù tí mo kọ́kọ́ bá wọn ṣe ni pé nítorí pé àwọn ti ṣe first record kọjá wọn ti ṣe rẹ́kọ̀dì tó bíi mm, mẹ́ta bíi mẹ́ta kó tó di pé àwa débẹ̀ lára first record tí wọ́n ṣe tẹ́ bá wo ẹ̀yìn bọ́ọ̀sì Sànní ẹ ti ẹ rí tí wọ́n kọ́ aláàánú ni bàbá olúbùkún ni bàbá aláàánú ni bàbá olúbùkún ni bàbá òní first record Sànní lẹ́yìn àwọn tó wá ṣe kan lẹ́yìn ìgbà tó wá ṣe kan náà ṣe challenge ẹ mọ ṣàlẹ́yìn Sunny Adé lọ sọ́dún lọ wòran Sunny Adé lọ sọ́dún lọ wòran lẹ́yìn lẹ́yìn lèmi wá so ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ ń béèrè kankan lẹ́ẹ̀kan rẹ́kọ̀dù tí mo kọ́kọ́ bá wọn ṣe ni pé a bẹ̀rẹ̀ látòrí Sunny ti dé o ẹ̀sìn mi ariwo pẹ̀lú agbájá díndíndíndíndíndín lẹ́yìn yẹn a tún lọ sórí àyẹ̀wá àyẹ̀wá o Jésù àdàbà ewé a kúrò lórí yẹn a ṣe ògùn kíni ẹ̀rọ kílò ògùn jẹ ajá kọ̀ọ̀kan a ṣe lẹ́yìn yẹn la wá ṣe wọn lọ́mọdé ò mẹ́la ó lóun fẹ́ là á lẹ́yìn yẹn a ṣe àríyá àríyá àríyá àríyá ọdún kẹwàá ẹ wá bá wa jó lẹ́yìn yẹn aṣáṣe rẹ́kọ̀dù yẹn àṣeṣẹ̀yìndè náà àṣeṣẹ̀yìndè àṣeṣẹ̀yìndè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ́kọ̀dù tá a ṣàṣe ó pọ̀. mo fẹ́ lórí iṣẹ́ yín tẹ́lẹ̀ nǹkan tẹ̀ ń ta lórí stage fún mm. ara lé mm. kí ni nǹkan tí nǹkan tẹ̀ ń ta yẹn kí ló ń mú wá sí inú rẹ́kọ̀dù adùn wo ló ń fi sí i kí ni báwo lẹ́yìn ọmọ ẹgbẹ́ tó kù báwo lẹ ṣe ń dàbí ìbáṣepọ̀ yín Bùkárí Àlẹ́ ìgbà tẹ̀ ń ṣe láìfi o yálà nu rẹ́kọ̀dì ni o ẹ sọ pa báàsì tẹ̀ ń ta ẹ̀ bàbá wo ni input wo ló ní sínú rẹ́kọ̀dì àti music. ẹ ṣe nǹkan tó ní ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò ní backing nípa ti tíìmì kò lẹ́ni tó ń play backing fún bass tèmi ń play yẹn. Mm ló dúró gẹ́gẹ́ fún backing fún Tìámíyù. tó jẹ́ pé gìtá nìyẹn àbí. ok a ṣe rẹ́kọ̀dù kan tó ní kí lórúkọ rẹ́kọ̀dù náà o play kí ni ó wà fìgbín ṣe èmi mo play kí ni ó wà fìgbín ṣe àwòdì òkè tó wò kára ń kọ ọ̀rọ̀ tí mi àwa gbé kí ni wọ́n gba pìndínjẹun Abdul Sharafa ọlọ́run ń bẹ hmm. dìndíndín so à ń bàkì ara wa. ó ṣe kí bóyá lù nìkan ló lè fi ṣe wọ́n lè fi gìtá náà fi ṣiṣẹ́. gìtá náà yes so lẹ́yìn ìgbà tí lẹ́yìn yẹn ni ọmọ ìdè ọmọ aládòkun gbà tó dé èmi náà èmi náà padà ní rest of my day, díẹ̀ lórí kinní yẹn sọ ní ṣe rẹ́kọ̀dù kan nígbà kan tó ní ó kéré kinní kan ó ní ẹ pé Sàráfà Bello mi o kó fi bass dá wa lára yá ó di wẹ́ẹ́kì nǹkan tèmi play nínú ẹ̀yàn ni pé ọlọ́mọ ló máa rọ̀jà ẹlẹ́lẹ́ tù rẹ̀ so mo ìrá àwọn tó bá rí mi tà sí àti àdúrí mi ah, ah ọlọ́mọ ló máa rọ̀jà ah èmi àní ah kìnnìkan kìnnìkan so bó ṣe máa ń pè mí nìyẹn. kí ni ìyàtọ̀ yín àti ẹni tó jẹ́ gìtà nọ́mbà àwọn kí gìtà wà kí ni ìyàtọ̀ yín tẹ́ bá lè wà lórí stage. ẹ ṣe ṣe rí ìyàtọ̀ wa ni wípé gbogbo ẹ̀ gbọ́dọ̀ máa ó dàbẹ̀ pé kéèyàn máa ṣe bẹ̀ kó má fi magi sí kó má fi iyọ̀ sí kó má fi kọ́rí sí ṣẹ̀rí ńgbà tí àwọn yẹn dé táyé wọlé táyé yẹn ó plè tẹnà lẹ́yìn yẹn òhìrì ṣé òhìrì dé yẹn náà tún páàkì tẹnà so ṣé mọ̀ pé ó ti ń kún bọ̀ so àwọn ìyàtọ̀ tó wà nínú kíní yẹn so kíní yẹn ò dúró kò dúró lórí kó máa kàn dún gbùgbùgbù gbùgbùgbù nìkan náà gbogbo ẹ̀ yọ lóríṣiríṣi ó yọ lóríṣiríṣi. bàbá bọ̀ọ̀bù ńkọ́ aládé níyì ah. ìṣẹ́jọ́ ṣiṣẹ́ pọ̀. àjọ ẹ́ bọ́ọ̀bù ṣíwájú òhìrìdè ìgbà tí ṣẹ́gun lọ ni a gba bọ́ọ̀bù òhìrì lágbà bọ́ọ̀bù aládé níyì ni bọ́ọ̀bù aládé níyì dé bọ́ọ̀bù aládé níyì pẹ̀lú bọ́ọ̀bù òhìrì ọ̀rẹ́ ni wọ́n torí pé Bob Ohiri ó wà lọ́dọ̀ Fẹlá nígbà yẹn Bob ló fa Bob Ohiri ló fà wá sí ọ̀dọ̀ wa. so bí gbogbo ẹ ṣe ń kún nìyẹn. báwo ni ìgbà yẹn wọ̀ pé a ti ń rin yín wò lórí ẹ̀rọ ayélujára nǹkan àmọ́ ní tẹ bá wà lórí stage tẹ bá ń perform gbà yẹn kò sẹ́lẹ̀mí káàkiri àgbáńlá yẹn ni wọ́n ní Atatoye Odun wọ́n ní gbogbo yín máa ń ṣiṣẹ́ yẹn kárakára tì ní ẹ fún wa lọ́wọ́ ìrírí tẹ tẹ lọ tẹ travel káàkiri bí bí performance ẹ ṣe lọ gbogbo yín ṣe ń ṣiṣẹ́ yẹn ẹ jẹ́ kó ara lè já àǹfààní bá ṣe wà pẹ̀lú. bí wọ́n ṣe ń gbádùn ẹ̀ ní Nàìjíríà yìí náà ni wọ́n ń gbádùn ẹ̀ náà lókè òkun kò sí nǹkan ìgbà kan a fẹ́ lọ sí Dakar nígbà tá a lọ sí Dakar a rán aṣọ kan jáńpé báyìí bí aṣọ ọdẹ ni ṣe rí trọ́sà yẹn gbogbo bíbá yìí sísàlẹ̀ ẹyọ owó ló wà ńbẹ̀ ẹyọ owó gbogbo ibi yìí náà ẹyọ owó ni gbogbo ẹ̀ tẹ́ bá wo aṣọ yẹn nígbà tí mo kúrò lọ́dọ̀ ni tí mo open hotel mi ní Ìkòròdú club sheriff ní Ìkòròdú nínú hall mo gbé aṣọ yẹn mo mo mo gbé kọ́ sínú hall débi tó jẹ́ pé hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bá wá wọ́n tún máa ń dúró ti aṣọ yẹn tó máa ya fọ́tò pẹ̀lú aṣọ yẹn ní hòtẹ́ẹ̀lì yẹn so aṣọ yẹn tá bá kọ́kọ́ lọ àbí a lọ sí London àbí US ni tá bá wo aṣọ yẹn àwọn òyìnbó tí wọ́n wá yẹn nǹkan tó máa kọ́kọ́ attract wọn ni aṣọ yẹn akọ́kọ́ máa wò pé ah, kí ni wọ́n wọ̀ yìí aṣọ yìí ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ ijó tí a máa jó pẹ̀lú aṣọ yẹn bẹ́ẹ̀ ṣe ń ta gìtá yẹn náà ń jó náà. ah mò ń jó o mò ń jó mò ń jó òkò tó ni mí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n wà níwájú lọ́dọ̀ sàn nìyẹn ah wọ́n ń jó bí àwọn ọmọ eléégún ni ah <laughs> wọ́n ń jó so bí mo ṣe rí yẹn sí nìyẹn. o tó ló mélòó tẹ bá king sonari tẹjọ travel lọ pé tẹ bá ní méjì mẹ́ta ṣe tẹ bá rántí àwọn cities tẹ lọ wọn ìlú tẹ lọ. ìlú ta lọ́pọ̀ then mo ti bá wọn travel nísìnyí á over thirty times tá a jọ lọ bọ̀ tá a jọ lọ nítorí pé ó dé stage kan tá a bá fẹ́ ṣe record yàtọ̀ sí pé a lọ play a máa travel ní London roundhouse ní London láti máa ń ṣe láti máa ń ṣe record a lè lo bíi two weeks a dẹ̀ tún padà wálé so bí a ṣe bá ṣe máa ń ṣe nìyẹn. so ìrìn àjò yẹn pọ̀ ó pọ̀ lọ gan ni. ìrìn àjò yẹn pọ̀ díẹ̀. bí tẹ̀sí máa kà dúpẹ́ lọ́wọ́ náà. àwọn èèyàn wá ní ó yẹ kẹ́ pẹ́ níbẹ̀ yẹn ju bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ kí n sọ ní àdé ń pé ẹ̀ ń pẹ́ tó wọn kò déédéé rí yín ni ó sì kọ́ la gbọ́ wọn lọ ń ṣàgùn sí yín wọn ní nǹkan oríṣiríṣi ní ṣókí ṣẹkọ̀ òun ó kọ̀ wọ́n yín pé ó sú yín náà ni àbí ó náà wọn kankan tí ó ṣẹlẹ̀ náà tẹ́fẹ́ kan ara lé mọ̀. Ah, ọ̀rọ̀ lálẹ́ bèrè yìí o tí mi ò tó fi dà mọ kì í ṣe pé mi ò pẹ́ mo pẹ́ lọ́dọ̀ Sànní kúkúrò mi lọ́dọ̀ Sànní nígbà tí máa kọ́kọ́ nítorí pé mọ̀ owó ló máa ń dá ìjà ọ̀rẹ́ méjì sílẹ̀ bí Sànní ṣe wà yẹn nísìnyí kò sí nǹkan téèyàn lè fi bàjá a ò ní agbára a kàn wa jọ ni fọ́ọ̀nù à ń ṣe pé kìnní even go awa hotel for me o mi mọ̀ pé owó lè wà lórí ẹ̀ mo sámọ̀ pé mo ti níṣẹ́ mi lọ́wọ́ mo ti so just kí n kàn máa fi lè pawọ́ ni so ṣùgbọ́n lọ́jọ́ yìí tá a bá ti ń travel nígbà mo wà lọ́dọ̀ sàn ni everybody abẹ́rẹ́ sí ní sọ oríṣiríṣi nípa ẹ̀ wọ́n á máa sọ̀rọ̀ ó ṣe báyìí ó ṣàwo ó ṣe kókó bàbá ṣàsùn èmi ò kí ń báyàn sọ̀rọ̀ ẹ̀yìn ṣùgbọ́n ṣe wá rí nǹkan tó ń sọ nípa ẹ̀ yẹn inú àwa bẹ̀rẹ̀ sí ní bí mi sísàn ni wípé ah, má nù yìí tá wá èmi máa ń tètè finú tán yàn tí bá fẹ́ báyàn ṣe mo máa ń finú tán torí ẹ̀ nísìnyí gan kò jẹ́ kí n lọ́rẹ̀ẹ́ torí mi fẹ́ kí n máa ṣe pẹ̀lú yàn kó máa ṣe báyìí báyìí tá wá débi tí à ń lọ lọ́hùn àṣé lára àwọn tá ìjọ wà nínú mọ́tò máa fún Sànní ní feedback pé ẹni sọ báyìí ẹni sọ báyìí ẹni sọ báyìí ṣùgbọ́n àwọn báyìí ò sọ̀rọ̀ ẹni báyìí ò sọ̀rọ̀ ẹni báyìí ò sọ̀rọ̀ tá a bá wá dórí stage gbogbo àwọn tó ń sọ̀sọ́kísọ yẹn wọ́n fẹ́ lè máa dọ̀bálẹ̀ fún Sànní ọ̀gá mi ó máa ṣíà ẹ̀ kìnnìkan bàbá tó máa fi gun orí stage. àwọn ọ̀dẹ̀ lọ sọ̀rọ̀ jù. tí n bá wá dé stage màá kàn gun stage ni màá kàn gbé gítà mi ni mo wá wà lórí dúró báyọ̀ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ̀ kọrin ká jó ká ṣiṣẹ́ wa ká gíràwé ni olóòmà bá mi pé à ah, ọ̀ṣẹ̀rí ah, ah, ìwọ kíyàn ni so tá bẹ̀rẹ̀ sí ní play mi ní jó inú yẹn máa ma bí mi òun náà ló máa jó àtọ́bàpọ̀ àbòwò jáde àtúnfi sí lápò nígbà yẹn máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ hmm. tó bá yá àwa wọ̀ mí lára débi tó jẹ́ ìdúná àwa bẹ̀rẹ̀ sí ní jó dáadáa mo ti gbàgbé kíní ẹ̀ nìyẹn o ìyẹn ti lọ nìyẹn ṣùgbọ́n ní wá dé stage kan kíní ẹ̀ ti wá ń wọra jù àwọn kan. gbogbo nǹkan tó ń sọ ń pa àwọn ṣèbí ṣèbẹ́yìn kò kò ṣẹlẹ̀ sẹ́yìn so kí ló tẹ̀ jẹ́ kó bí inú tó yẹ gbogbo nǹkan tó ń sọ ń pé. nǹkan tí wọ́n ń sọ yẹn hmm. ọ̀rọ̀ lórí owó ni tó bá kó sílẹ̀ hmm. tó bá kó sílẹ̀ tó bá pín ó máa kàn mí ṣe mọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lórí owó ni ó máa kàn mí opportunity kankan wà ní ní Bọ́lárìnwá Abíọ́rò so wọ́n gbé mánéjà ìwà dìde wípé kọ́ pé mi Bob Bob Ohiri àtúnṣàtò bíi mélòó kan níbẹ̀ yẹn. bàbá bàbá ní kẹ́ máa bọ̀. pé ó máa kọ́lé fún wa ó máa ra mọ́tò fún wa then ó dẹ̀ máa fún wa ní instrument tá a máa máa play then oyè báyìí ló máa máa fún wa lórí record nǹkan kan àmọ́ wàá wò pé eléyìí máa tún fẹ́ẹ́ o tún fẹ́ ṣe instead tá a máa fi bá sọ̀níjà tá a máa fi dì mú nítorí pé ní TYC Sanni nìkan òun ló ní ló ní ṣe agreement pẹ̀lú TYC kò kún àwa boys eléyìí tó dẹ̀ ṣẹlẹ̀ yìí àwa tá a fẹ́ lọ síbẹ̀ yẹn a máa jìjọ tí ọwọ́ bọ̀ wé ni agreement máa wà láàárín wa ó fẹ́ dàbẹ̀ pé eléyìí fẹ́ pè lọ́rọ̀ kan ṣá a lọ sí show kan ní city oil lẹ́kọ̀ọ́ city oil yẹn ni èmi àti bọba aládé nìyí láti já kúrò tá a play níjọ yẹn so ìjọ kejì báyìí wọ́n ti gbé wa lọ ó dìdí ìrókò lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo pépà ti gbé jáde wọ́n pè é Sàràfà Bello kíníkan Bọ́ba Aládé ní àwa méjì yẹn náà ni wọ́n pariwo mi ò mọ ibi tí wọ́n ti rí picture mi mi ò mọ bọ́yọ̀ wọ́n ṣe rí so náà gbé sí pépà gbogbo èkó dàrú gbà yẹn gbogbo Nàìjíríà gan náà fẹ́ gbọ́ àwọn kí kíní sọ ni wọ́n ti lọ kíníkan kíníkan ni dáàdì mi bá pè mí Sàràfà kí ló ṣẹlẹ̀ nǹkan táwọn rí nínú pépà ìyá wọn láìkẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti pe sọ̀nìgàn ti dí ọ̀dọ̀ dáàdì mi nídìí òro torí dáàdì mi ni general manager ty um, general manager NTC nígbà yẹn àwọn onísìgá nígbà yẹn wọ́n ti débẹ̀ wọ́n ti jọ sọ̀rọ̀ dáàdì mi wá fi lọ́kàn balẹ̀ pé kó má wọrí ṣe bóun ló ń bí Sharafa máa débi òun àti ìyàwó mi tẹ̀rí lẹ́ẹ̀kan yẹn um, ọlọ́kọ̀ pẹ̀lú ìyàwó mi bọ́n ṣe wá sí ìdí ìrókò nìyẹn ní wọ́n bá sọ fún mi pé dáàdì mi ń kọ́ gbà tó wọ́n ń lọ sí Ìkòròdú wọn lásìdẹ́ǹtì mẹ́wàá èmi ní mò ń kọ́ ìgbà yẹn mò ń kọ́ sheriff yẹn lọ́wọ́ nígbà yẹn ní wọ́n bá ní mo ní kọ́ bá mi fi mọ́tò kọ́mpìnì wọn kọ́ bá mi fi kó àwọn kinní fẹ́ fi kàn àwọn páànù tó fẹ́ fi kàn pé orí ilé yẹn kan bá mi kò lọ sí kúròdú tó bá ti ń lọ ní wọ́n bá ní wọ́n lásìdẹ́ǹtì ah, ṣẹ̀rí jìnnìjìnnì mú mi kíákíá mo ti dìde um, rafiu tó jẹ́ pro abioro nígbà yẹn ìyẹn náà ló fẹ́ tẹ̀lé wa nkankan wọ́n sọ fún pé kó má wọrí kó má tẹ̀lé wa kó jókòó kankan ibo ni ìdádì wà wọ́n ní wà ní teaching hospital ní ìdí àràbà bá ṣe ń bọ̀ nìyẹn bẹ́ẹ̀ ni mò ń wa mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ because mo wà ní ọmọ ọdún mẹ́ta nígbà tí ìyá mi kú so bàbá yẹn nìkan ni ni mo ní so mi dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe é lọ́rọ̀ kan ṣá nígbà tá a wá dé Mọ́ṣin ó yẹ ká gba ká yàsírà àti ọjà yẹn ká lọ gba ọ̀nà dí àràbà ká gba ibẹ̀ yẹn lọ wọ́n ní no wọ́n ní ká kọ́kọ́ dé ọ́fíìsì náà nígbà tá a bá dé ọ́fíìsì tí mọ́tò máa tó máa páàkì báyìí mo ti rí àwọn ọmọọṣẹ́ wọn wọ́n ti tó bíi mẹ́wàá kan gbogbo wọn ti wọ́n ti dúró báyìí àmọ́ àwọn pé ah, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ah, ṣé wọ́n ti kú ni ẹ jẹ́ kí n mọ̀ bọ́ wá ti kú wọ́n ní ẹ má wọrí ẹ wọlé náà ẹ wọlé nígbà máa fi wọlé n bá rí dáàdì mi lọ́fíìsì ló bá jókòó àti ọmọ Gbàdámọ́sí tó jẹ́ dàrẹ́tọ̀ níbẹ̀. bàbá tó yẹn lọ ní accident kọ́ni wọ́n ní Sharafa kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹn kí ló ṣe kíní kan ah, ṣẹ́rí mi ò kọ́kọ́ lè sọ̀rọ̀ for five minutes mo ń wò pé à ah, ṣé torí nǹkan tí ẹ ṣe wá gbé mi nìyẹn wọ́n ní kí n jókòó kí n jókòó n bá jókòó lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti pè Sànní Sànní dé bó ṣe dé so wọ́n ní kó rojọ́ kò lè rojọ́ ẹkún ló ń sun ah so náà bá ní kò burú tó bá di ìjọ kejì náà bá ní ká padà wá kó padà wá sí ọ́fíìsì yẹn wípé ká mọ bá ṣe máa sọ ọ̀rọ̀ yẹn kí ọ̀rọ̀ yẹn tọ́ pátápátá so nígbà tó máa fi dijọ́ kejì lóòótọ́ bẹ́ẹ̀ alẹ́ ẹjọ́ yẹn Sànní wá sí ilé ọ̀dọ̀ mi mo gbé ní nọ́mbà thirty one nǹkan ní Òkè Suna Street nígbà yẹn street kan náà ni èmi àti decency tó ń kọrin yẹn láìjọ wà mo wà lókè mo kàn ń gbọ́ tó ń pariwo ẹ jẹ́ kó tán o ẹ jẹ́ kó tán o ẹ jẹ́ kó tán o èrò pọ̀ tó fẹ́ gbà so nígbà tó máa fi wọlé ìta ti kún wọ́n láti gbé omi tán tó máa dà lé àwọn èèyàn lórí níta ni wọ́n wá tilẹ̀kùn òun náà wá wá sókè àjókòó kò sọ̀rọ̀ òun àti kí ló kọ máníjà wa ìyọ́mọ̀ Oǹdó ni fèyí akúrújọmọ náà ìjọba nígbà yẹn náà lọ́hùn àti ọ̀nkú bàbá kan wọ́n pè ní ọ̀nkú ó dà pé ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n wá jókòó wọ́n sọ̀rọ̀ wọ́n kàn kí àwọn àlè nígbà tí wọ́n á lọ wọ́n ní ṣàràfà má gbàgbé ọ̀la mo ní mi ò lè gbàgbé ọ̀la so lọ́rọ̀ kan ṣá kó tí nígbà tí wọ́n ní ká pàdé ní eleven so ó ti wá rán drive ẹ̀ wá sí ọ̀dọ̀ mi láti nǹkan bíi nine pé kí ká lè jọ máa lọ kì í ṣe pé bóyá mo jẹ́ something gbà yẹn kì í ṣe pé kò sí ẹni tó lè play nǹkan tí mò ń play ṣùgbọ́n ó ń wòye pé irú èèyàn báyìí ẹ tí kì í tí ó sì so nǹkan tó ń rò nìyẹn tó ń rò nìyẹn ah, ah ṣe bí ẹni tó gba bẹ́ẹ̀sì fún mi lọ́wọ́ ẹ̀ ó fi ó fi jìtá lùlù ni kò dẹ̀ tí ì kú kì í dẹ̀ ṣe oògùn ah, so lọ́rọ̀ kan ṣá ó wá di pé mo wá lọ nígbà tá a débẹ̀ ló bá rojọ́ rojọ́ rojọ́ rojọ́ bẹ̀t ọ̀rọ̀ tèmi máa sọ mo ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ wò ara gbà a wà lọ́dọ̀ abioro ara los serious boys ńlá tí wọ́n kọ King Sunny Adé sí um, Land Rover àti generator ó wà nínú Land Rover yẹn tá à ń gbé kiri faka bus méjì tá fi ń kó instrumenti. ṣé lọ́dọ̀ abirù lẹ́ sọ. bẹ́ẹ̀ ni then civilian boss tó ń kó àwọn dancers wa ẹ ti mọ gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ fún odidi bíi ọdún bíi mẹ́rin kò sẹ́ni tó sọ̀rọ̀ rọ́ráìtì àgbà rọ́ráìtì ìgbà tí a wá san owó kínní yẹn tán ṣé o mọ̀ pé ó dẹ̀ yẹ kí wọ́n pè wá pé wẹ́ ọpẹ́ ní fọlọ́run gbogbo nǹkan wọn yóò ti di tiwa so ká lè máa. sọ́sọ́ fún pọ̀ ti ṣe mọ̀ ti sọ tán ni báyìí ṣe mọ̀ ti sọ tán. Ah. for how long four months uh, four years. nígbà tó yẹ kó yọ make official ń pé a ti sanwó tán. a jẹ́ ń ṣe rẹ́kọ̀dù tá à ń ṣe rẹ́kọ̀dù tá à ń ṣe rẹ́kọ̀dù tá à ń ṣe rẹ́kọ̀dù àwọn rẹ́kọ̀dù wa dẹ̀ hit dáadáa tá mọ̀ pé no níta àwọn méjì náà àwọn mẹ́ta làwọn ń ta ń gbà yẹn tó jẹ́ pé kókó tó jẹ́ kínní sanni commander barrister. tọmọ kí tábà ti ṣàwó báyìí ó máa kárí ni. tó ó máa kárí gidi ni so ṣùgbọ́n. bọ̀tẹ́ bá lọ ṣeré ètò ń lọ ẹ̀ ń gbó tí ẹ kẹgbà gbogbo ẹ ní tòdà. ah no no no no ah, àwọn owó yẹn náà ni mo sọ lẹ́ẹ̀kan yẹn tí mo sọ pé ah, nígbà tí mi ò gba royalty ibo ni mo ti ń rówó tí mo fẹ́ fi kọ́ club. Mm wọn bá irun pẹ́pẹ́pẹ́ pẹ́pẹ́pẹ́. a jẹ́ pé ẹ̀yin kékeré sọ pé ẹ̀yin ti owó owó níná yẹn mowó ná ẹ owó ni kò ṣe pé ẹ̀yin torí nǹkan tá à ń gbọ́ lọ́ máa ní àwọn ọmọ ẹ̀yin eléré gangan ìnákúnà wọn pọ̀ fìàfìà wọn pọ̀ nǹkan tó lè mẹ́yìn sọ kẹ́ máa kọ́ bí òtẹ́ẹ̀lì gangan á jẹ́ pé owó tẹ̀ ń gbà yẹn ẹ̀ ń múlò dáadáa ṣé mo rí sọ àbí hmm. ìsọkúsọ ni. ẹ rí sọ. Hmm. lóòótọ́ ni pé ẹ̀wọ̀n ọmọ ìyàwó pọ̀ gbogbo ẹ̀ pọ̀ èmi ò lè sọ pé ìnákìná pọ̀ o ó ní oníkálukú ṣe mánéjì ilé rẹ̀ sọ̀rọ̀ mi yé ń sìn mm. tèmi ni pé mo sá mọ̀ pé fàájì wà ń ta mm. ṣe rí fàájì yẹn mo prefer kí n ṣe nínú ilé mi mm. eh, tẹ machine kan wà ní ní cast chicken bar ní Surulere tẹ to chicken sí ó gùn lọ ó máa máa rò báyìí á wá tanná àwọn èèyàn wa máa rà á máa ṣe fàájì wọ́n máa àwọn èmi ló máa wà nílẹ̀ ọtí mi ò lè sọ pé èèyàn nítorí mo kàn máa mọ̀ pé àwọn kan ń ṣe fàájì ṣá nígbà tí mo parí hòtẹ́ẹ̀lì yẹn mo ra machine yẹn síbẹ̀ so ìgbà míì màá kàn pé ìyàwó mi wá màá ti mú chicken kan màá fàyà màá fàyà màá wá mú malt màá fi tì í minerals àbí kí ló fẹ́ mu torí pé èmi ò kí ń mutí ìyàwó mi ò dẹ̀ kí ń mutí àá fàyà àá bẹ̀rẹ̀ sí ní jẹ fàájì ti wà nìyẹn nǹkan tí mo fẹ́ lọ ṣe níta mo ti ṣe nínú ilé mi ṣọ́ọ̀mù yẹ́yìn sìn so torí ẹ̀ bí ìyẹn ṣe wà nìyẹn. sowó tẹ̀ ń gbà lórí state díẹ̀ díẹ̀. so oúnjẹ kó tó mi ná. tó tó òun lè fi ṣerú nǹkan tẹ ṣe yẹn. bẹ́ẹ̀ni. àmọ́ ní ti royalty tẹ sọ yẹn kí lè wá padà sọ fún KSA ní meeting tẹ wà yẹn nígbà tí ẹ tẹnu bọ̀rọ̀ tán nígbà tí ẹnìkan ṣe meeting tẹ ti ṣàlàyé fún ẹ ra mọ́tò ẹ ra gbogbo ẹ ṣé ìyẹn lẹ sọ fún pé tẹ fi kúrò ni. mo ní ah, ah, royalty gbà kò sí pé kinní kan rèé kò sí anything ẹ wo commander commander fosfa yìnyín kọ́kọ́ gbà lẹ́yìn yẹn wọ́n tún á gba mọ́tò kan dàsù lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ yẹn wọ́n tún gba dàsù mọ́ ní awọ àwọn. ọ̀tọ́ ó ń yọ owó ọ̀nà gbowó yẹn o. tó bá tiẹ̀ ń gbà tó bóyá ọgbọ́n tó fi ń ṣe kí ni dé tí ọ̀gá tiwa ò ṣe tí ò lórí ọgbọ́n yẹn tó jẹ́ pé mòlú ẹ̀ làwa mú kiri ṣé ọ̀rọ̀ mi yẹ yé sìn àtún lè rìn títì Sharafa Bello Sharafa Bello ló lọ yẹn màá gán mòlú ẹ̀ báyìí Sharafa Bello Sharafa Bello ló lọ yẹn. owó tẹ̀yìn ń pa yẹn kò tó yín ra mọ́tò rárá. Ah, nígbà tí n bá fi ra mọ́tò màá tún máa nọ́ọ̀sì mọ́tò bí mo ṣe ń nọ́ọ̀sì ìyàwó tí mò ń nọ́ọ̀sì ọmọ màá tún máa nọ́ọ̀sì mọ́tò ṣé ọ̀rọ̀ mi ẹ yé yín sí ó yẹ kí yẹn rọrùn fún wa náà nítorí pé ibiṣẹ́ náà sálà máa máa gbé wá. wọ́n jẹ́ kọ́ mọ̀ yẹn ń gbà yẹn. lọ́rọ̀ kan ṣá wọ́n sá parí ọ̀rọ̀ yẹn fún wa níbẹ̀ yẹn jọ yẹn so wọ́n sọ pé mo ní à ah, <laughs> báàgì mi wà ní ìdíròkọ gbogbo aṣọ mi tí mo ti dì lọ ó ní kí n má wọrí kankan lọ́rọ̀ kan ṣá ó tún fún mi ní owó tó fò báàgì mi fún mi so bí yẹn ṣe lọ nìyẹn. àwọn bọ́ọ̀bù dẹ̀bí ní ṣe ń gbé aláyáníkàjọ bẹ̀rẹ̀ ṣẹ́ ń bì ní fi wọlé. ìgbà tó ti rí mi hàn rí mi mọ́ nìyẹn àwọn ti wà nídìí roko wọ́n ti ń bá iye tiwọn lọ nìyẹn wọn àti bob aládé ní um, bob ohiri wọ́n ti wà ń bẹ̀ wọ́n dàbí pé bẹ̀yẹn náà torí gbà tọ́hún náà sọ at the end of the day náà bí bẹ̀yẹn ṣe lọ náà. kẹrìkó wọ́ náà ni <laughs> nítorí dáàdi mi sọ fún mi pé oníṣẹ́ ṣé o mọ̀ pé politician ni abioro ni ó lóyún ni kíníkan kíníkan lọ́rọ̀ kan ṣá mo ṣe padà sí ọ̀dọ̀ sàn nínú. báwo wa ni sáwọn nǹkan tẹ wá sọ ń gbà yín ṣàtúnṣe wá wà. mi ń bọ̀ nígbà tí mo wá padà picture tí wọ́n lò gangan gangan tí wọ́n fi sọ wípé àwọn kí kíní lọ picture yẹn náà náà tún lò náà tún fi sọ pé Sharafa Bello is now back to Sunny Adé stage kankan pé kíni àwọn èèyàn wa ń wò pé ṣé rọ ni àbí òótọ́ ni lẹ́yìn gbogbo ariwo yẹn so wọ́n ṣe èrò wa pọ̀ ní Sunny club níjọ́ tá à ń wí yìí èrò pọ̀ mo fẹ́ wò mo fẹ́ wò mo fẹ́ wò bí wọ́n ṣe ń náwó fún Sunny náà ń dáwó bò mí hmm. wọ́n ṣe ń ná fúsàn ni hmm. náà ń dáwó bò mí hmm. so inú mi sádùn ṣá bí mo ṣe padà sí ibẹ̀ yẹn kò pẹ́ ẹ̀ kó ju nǹkan bíi six months bí sọ̀ni ṣe kó mọ́tò jáde nìyẹn one eighty k one eighty b wọ́n ṣe kó jáde nìyẹn bó ṣe fún gbogbo àní àwọn ètò kò ṣe wá sọ̀rọ̀ mọ́tò rárá gbọ́dọ̀ tún bá wọn ṣe fọ̀rọ̀ wérọ̀ ṣọ́mọ mọ̀ fi ìyẹn lẹ̀ ni. bóyá ó escape mind wọn ni. kò sẹ́ni tó bóyá òun yẹn lọ́rí lò focus. so ó padà ṣètò mọ́tò fún mi. ó ṣètò mọ́tò gbogbo wa pátá la gba mọ́tò. ọwọ́n ta nígbà tẹ ọwọ́n ta ló wá wà ní ẹgbẹ́ ńgbà yẹn. Ah, mati ọlọ́jẹ̀dẹ̀ gba mọ́tò. Hmm, bàbá fẹ́mi owó ìlànà gbà. owó mọ̀ ìlágbà jàǹkó ó gbà. bọ̀ kí lè tó mọ́tò yẹn kí lè tó orí ẹ̀ ṣé. kò sí ètò kan lórí ẹ̀ yìí pé ó fún wa ni. kẹgbà. kágbà ni ṣé ọ̀rọ̀ mi yé yín sìn inú gbogbo adẹ̀ ló dùn dàgbà so kí ló tún kù. ajẹ́ pé nǹkan tó sọ bọ̀ royalty wà ń kọ́. ṣẹ́rí ti royalty yẹn àárín mm. yẹn gbà mọ́ kò fún wa nìyẹn ṣùgbọ́n ṣéjà yẹn ṣe é jà torí pé Sọ̀ní nìkan ló sáìn pẹ̀lú TYC ló ti ọwọ́ bọ̀ tó bá gbà á kọ̀kọ̀ tó bá kàn fẹ́ lo ẹ̀mí ọlọ́run ló kàn máa sọ fún wa pé ẹ̀dá. wọ́n tẹ̀sí fún lọ́kọ̀ ayíkẹ́lẹ́ tí ń fi ṣé tí ẹ̀ rọ̀bà ni. àti àrọ̀bà ni o. pẹ̀lọ́yẹ. ọlọ́yẹ ni tí àrọ̀bà ni so kò. ó lẹ́ ń gbé lọ play gbà yẹn. ó lẹ́ ń gbé lọ sí play. Hmm. <laughs> tí n bá ti yọ báyìí àwọn èèyàn ti dá mọ́tò yẹn mọ̀ kankan Sharafa Bello Sharafa Bello so eh, ọlọ́run má bà wá jẹ́. àwọn tó wá sọ kódà ń gbó fẹ́rẹ̀ yìí tẹ́ fi wá padà fẹ́ gbẹ́lẹ̀ ń pé ṣé gba ẹ bá mi mú nìyẹn náà torí àsìkò. ọlọ́run má jà ṣàárẹ̀ ọlọ́run má jà ṣàárẹ̀ kò síbi tí ogun ò sí ṣùgbọ́n èmi gan ò tètè mọ̀ mo sáré pé nínú báǹdì kò ju bí six six months mo máa ń sábà sick kankan lọ́jọ́ ìyá lọ play ní ilé Ifẹ̀ ni fún ọba Adésọjí Adérẹ̀mí gbàyẹn wọ́n ṣe bẹ́ẹ̀ dé mo wà lórí stage tí mo ń play gbogbo ara mi ó wá ń gbóná gbogbo ara mi ń gbóná ah òyì fẹ́ máa kọ́ mi kí ló ń ṣẹlẹ̀ bá rẹ̀ bọ́ jìtá gbàrà gbé sílẹ̀ so Sànní bá ní kán mú mi lọ sí the nearest um, chemist tó wà ní area àwa lọ ṣùgbọ́n ká tó dé chemist yẹn ẹ mo kàn ṣe ní mọ́ hmm. so ṣùgbọ́n mo mo ṣàgbà paracetamol mo ṣá lò ó mo tún padà sí stage pẹ̀láyọ̀ ẹni tí tí tó assist mi gbà yẹn kí lorúkọ bàbá yìí náà ah kí mo ṣe gbàgbé orúkọ ẹ̀ náà so ìyẹn ló gbé jìtá tó wá tó wá tó ń pilẹ̀ tó ń pilẹ̀ ṣùgbọ́n kò ju nǹkan bíi fifteen minutes tí mò ń pilẹ̀ kíní ìbá tún ah kí ló ṣẹlẹ̀ n bá bọ́ jìtá n bá gbé sílẹ̀ bí mo ṣe gbé jìtá yẹn sílẹ̀ ẹn ní bá lọ jókòó apáàkì mọ́tò sí ẹ̀yìn wọn ni n bá jókòó ara mi tún ti wálẹ̀ wọ́n ń pilẹ̀ lórí ṣe èmi náà tún ṣe báyìí nínú mọ́tò tí mo jó ṣé rí lọ́ọ̀kan ṣá ta fi pilẹ̀ tán nígbà tá a wá pilẹ̀ tán tá a wá ń lọ ní sọ̀ni bá wá dá mọ́tò wa dúró káà ló wà ló bá ní ẹ ẹ ṣàràfà ẹ kìnnì kan kìnnì kan ẹhẹn ẹ irú ọlọ́run ni ò sí o irú ènìyàn wà o kìnnì kan kìnnì kan ó rò pé mò ń pretend ni ah. well àṣà lọ́njọ́ yẹn so lẹ́yìn yẹn ṣe rí ọ̀rọ̀ tó wá sọ yẹn ó wá tọ́ọ̀ṣì ẹ nígbà wo pé ah pẹ̀lú gbogbo mo ti ṣe tó ṣe nínú báńdì yìí náà wẹ́ẹ́ ẹ jẹ́ kí mi náà lọ jókòó mi gbọ́dọ̀ fi ẹ̀mí mi ṣùgbọ́n mi ò tí ì mọ̀ pé èèyàn ló wà ń di ẹ̀gbà hmm. yẹn lẹ́yìn yẹn Sọ̀ní wá ránṣẹ́ wá ó ṣe gbogbo ẹ̀ ó ṣe kíni kan mo ní mi ò lùlù mọ́sẹ̀ mi ò lùlù mọ́ ẹ kí n wá àwọn atọ́jú mi àwọn mú mi lọ mi ò play mọ́. ẹ bẹ̀rù kọ́ máa fẹ́ gbà mọ́tò wọn padà. Ah, ah, ah no no no no no ah, ajẹmọ náà ti wà ní ajẹmọ náà ti wà ní <laughs> so lọ́rọ̀ kan ṣá ṣùgbọ́n pẹ̀lú pé mi ò lùlù mọ́ yẹn tí mò ń sọ yẹn àṣé mi kọ́ ni mò ń sọ hmm. ó tó after two years kí n tó mọ̀ pé mi ò sí nínú báńdì Sunny mọ́ ìgbà tí mo jáde ni wọ́n sọ fún mi pé kí ni dé tó kúrò níbi iṣẹ́ tó wà tẹ́lẹ̀ ṣé torí pé o ṣí hòtẹ́ẹ̀ ló ṣe kúrò ní kíni mo ní tó kì í ṣe tó mọ èèyàn ti wà lóòtẹ́ẹ̀ mo fi èèyàn síbẹ̀ kì í ṣe torí ẹ̀ pẹ̀kẹ́ mi mọ̀ pé mo ti kúrò níbẹ̀ ní wọ́n ka àwọn tó wà ń di àwọn mẹ́ta wọ́n jọ lọ ṣiṣẹ́. tọ́jú àwọn ọmọ ẹgbẹ́ yín. bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta wọ́n ṣiṣẹ́ yẹn. so lọ́rọ̀ kan ṣáá torí pé club sheriff yẹn mi ò lójú five years lọ tí mo fi rọ̀nù ẹ̀ yẹn hòtẹ́ẹ̀lì yẹn òkìkí ẹ̀dọ́ ẹ̀kan gidi tẹ́ bá dé kúrò dúlé mi tẹ́ bá pe any taxi àbọ̀ ọ̀kadà pẹ́ ń lọ sí sheriff wọ́n á gbé yín débẹ̀ ìgbà tí mo born again mo ti close ẹ̀ mo, sọ, mo ti sọ di um, ilé gbígbé ṣùgbọ́n ṣẹ̀rífù yẹn ṣẹ̀rífù yẹn kò kúrò lára ẹ̀ òun náà fi pe gbogbo àdúgbò yẹn ti di ilé gbígbé hmm. ṣé ọ̀rọ̀ mi ayé ń sìn so ní wípé wọ́n kàn lọ sọ fún mi pé ah, five years tí mo padà sí Èkó ni èèyàn kan wá wá ló wá dọ̀bálẹ̀ fún mi Sharafa Bello ẹ jọ̀ọ́ ẹ má bínú mo ti ṣẹ̀ yín ẹ jọ̀ọ́ mo ti ṣẹ̀ yín mo ní ah, dìde dìde dìde dìde dìde ó ṣẹ̀ mí. ẹ̀rẹ̀ tí ó dẹ̀ wà lára orúkọ tó sọ fún yín yẹn. ó ṣẹ̀ mí dìde dìde má wọrí má wọrí lọ́wọ́ ní ọba tó ń dọ̀bálẹ̀ náà báyà so lọ́rọ̀ kan ṣáá ó bá ní mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló nǹkan tó ṣẹlẹ̀ ó ní sọ̀ní nígbà táwọn fẹ́ travel ó ní àkọ́kọ́ náà onígbà tó ń sọ pé kàn lọ pè mí wá tó ń rán mi tó ń rán òun ó lóun ò mọ̀ pé òwe ló ń pa fóun pé lọ pe ẹni tí ó rán ẹni tó lé lọ wá. so ìyẹn lọ bẹ́ẹ̀ ìkejì kí ló nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní àwọn fẹ́ travel ni sọ̀ni ò sọ fún òun wọ́n dẹ̀ òun rò pé bóyá wọ́n ti gba tíkẹ́ẹ̀tì òun mọ́ àwọn tó fẹ́ ìjọ travel airport náà ti dá òun padà ìpè kínní ah. mo ní òkè ta ni ẹjọ wà ní kínní tí ìjọ ń ó ní Rẹ̀mí Abégúndẹrù ni ah mo ní ah, lọ́múra síra ẹnìyẹn ó ti dẹrù rẹ nìyẹn mo ní ah, ó ti dẹrù rẹ nìyẹn wọn náà lọ múra síra ẹni ibi tá a parí ọ̀rọ̀ yẹn sí nìyẹn tí ọ̀rọ̀ yẹn lọ. de ní eléni sanni kò sígbà tá a kì í pera wa. a ń sọ̀rọ̀. a máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wo la ń sọ náà ju pé àwàdà ni torí pé aláwàdà ni aláwàdà dẹ̀lẹ́mí náà wàá mo lè sọ pé gbogbo wa nínú báńdì yẹn la máa ń ṣàwàdà. àgbọ̀ bẹ́ẹ̀ náà. ah ẹ so bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. ṣé fọwọ́ tó ń wò ṣe wá padà wọ nígbà tó di pé gbogbo ẹ lọ ṣe padà wọn music line padà tó rẹ́dà ń pé mò ń gbọ́ kódà ń pé ẹ̀sìn ń kọrin ń sìn náà kí ni lẹ́yìn ìgbà yẹn ṣe padà mú iṣẹ́ orin yìí àbí nísìnyí kọ̀ọ̀kan kọ́mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń ṣe gbọ́n fáǹsì yín kàn. yà ẹ ṣe gan ẹ mo kó instrumenti fún àwọn bọ́ìsì kan so bet orúkọ mi ni wọ́n ń jẹ́ ó ti tó nǹkan bíi èyí à tí wọ́n ti bẹ̀rẹ̀ ní wọ́n bá ní chairman àwọn fẹ́ ní meeting pẹ̀lú yín wọ́n ní ó yà kí ló ṣẹlẹ̀ o wọ́n ní bàbá yẹn náà wà bẹ́ẹ̀ tó ń lead band wà bẹ́ẹ̀ o wọ́n pe bọ́ọ̀yàn ní Délé Ọlá ọmọ Ìbàdàn ni wọ́n ní orúkọ yín làwọn gbọ́ ni àwọn fi wá wípé ẹ ẹ̀yin làwa fẹ́ kó máa lead band yìí ah, wọ́n ní band èmi ò kọrin jìtá ni mò ń play lọ́dọ̀ sàn ní kankan náà bá ní à ẹ wò ẹ máa bẹ̀rẹ̀ sí ní kọrin yẹn ni o níṣe ni kẹ́ ṣe practice o ẹ̀yin la fẹ́ rí lórí stage o ẹ̀yin gan la fẹ́ tẹ̀lé mo bá wọn bọ́ọ̀sì yìí sọ̀rọ̀ títí títí wọn ò gbà lọ́rọ̀ kan ṣá bó ṣe di pé èmi náà bẹ̀rẹ̀ sí practice orin nìyẹn tó fi di pé mo bẹ̀rẹ̀ sí ní kọrin mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nígbà tí mo bẹ̀rẹ̀ ọlọ́run tẹ́wọ́ gbà á nítorí tẹ́ bá wo gbogbo dáárì wa nígbà yẹn láti january to december saturdays tó wà láàrin ẹ̀ pàápàá la fẹ́ fìrìn engage so àwọn fridays tó wà nù ẹ̀ a máa lọ ṣe jump nínú ìgbà míì engagement uh, outside engagement máa jáde láàrin ẹ̀ báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní mọ̀ wá nìyẹn. ìjọ sàràfà kí lorúkọ band. Um, sàràfà bello and his royal star band. Mm. so ìyẹn wà ìyẹn wà báyìí báyìí báyìí báyìí. ó wà no kò sí mọ́ báyìí o nítorí pé ó dé stage kan mm. àwọn ọmọ mi sọ pé àwọn ò kí n ṣe music mọ́. Mm, bàtà ṣe music yẹn ń gbà yẹn dáadáa kó tó di pé. mo ṣe mo mm. ṣe so ṣe tí iṣẹ́ olúwa yẹn ni. àní ah, mo wá dì mú gan nísìnyí. Oh, ní mm. sínú àpòsí yẹn fi ṣe nílé ìjọsìn báyìí ni àbí níbi tó rọrùn ló máa wò náà. mo wà ní ṣọ́ọ̀ṣì kan dà ṣọ́ọ̀ṣì kan ṣọ́ọ̀ṣì kan ni mo ń jọ́sìn sí ní um, Valley of Blessing um, Surulere branch ó wà ní estate ń bí báyìí Akẹ̀sán estate ń bí báyìí ló wà so ibẹ̀ ni mo wà ayọ̀ ni. Okay ẹ ṣe bàbá ìfọ̀rọ̀wérọ̀ bàbá màá sì fi aago bàbá síta ẹ̀yin náà rí pé ó kí rí pé ó kí kọ́kọ́ rí kémi mo kàn fi bàbá ní bàbá kàn máa bàbá ní gangan lọ́sẹ̀ ogun ẹ̀ lẹ́nìí mo kàn wo Baba ni torí ẹ rí pé ó dùn ńlá nìyẹn bí gbèsè ayé yẹn bó ṣe lọ nìyẹn ẹ̀yin náà rí bó ṣe mú bàbá òde fi kan mọ́kàn bó ṣe rí gangan ẹ lọ ṣe sàn yẹn ẹ pẹ́ fún wa bá mi <laughs> bàbá kò tí ì tán síbí aago wo ni wọ́n lè pè yín sí torí kan táwọn fans àmọ́ àdúró ètì rẹ nọ́mbà nọ́mbà bàbá nọ́mbà bàbá ẹ fi nọ́mbà yín síta tí wọ́n ti máa kàn sí yín. tí ẹ bá máa pè mí wọ́n máa pè mí sí orí aago zero eight zero two double three eight four zero seven one. ẹ bá mi pè lẹ́ẹ̀kan sísan zero eight zero two double three eight four zero seven one. ẹ ṣe bàbá bàbá wa nìyẹn ṣàràfà ẹrẹgbòkì nǹkan iṣẹ́ tẹkinọ́lọ́jì rẹ̀ jẹ̀rẹ̀ tún ti ṣe kò tán síbẹ̀ tún ń pè bàbá bóyá náà méjì mẹ́ta nǹkan tẹ́ tún fẹ́ gbọ́ lẹ́nu bàbá sínú àpọ́sítù ní àṣẹwà lẹ́ni ẹ tún bá mi ṣàdúrà fún àwọn olólùfẹ́ yín káàkiri àtà iléeṣẹ́ nígbàdí tó wá bí náà ẹ ṣàdúrà fún wọn ká tó dágbére dọjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri káàkiri ní gbogbo nàìjíríà àti lókè òkun àdúrà gbà ọlọ́run á dáwọ́lé yín gbogbo iṣẹ́ tí ẹ bá ṣe ní orúkọ tí jésù á yọrí sí rere ní ìlú kí ìlú ibi tí ẹ bá wà ẹ máa bá aláàánú pàdé ẹ dẹ̀ máa ṣòwò jèrè mo wá gbàdúrà àìsàn kan wà káàkiri káàkiri tí wọ́n ń pè ní kí náà porúkọ yẹn ní ta corona eh, eh, covid tí wọ́n ti torí ẹ̀ tì wá mọ́lé lọ́jọ́ kìíní kò ní yá wájú yín o ẹ̀yin olótú wa tẹ́ ẹ wá iṣẹ́ yóò ní bu yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń lò ó máa máa dún iṣẹ́ tí ẹ mọ̀ nípa ẹ̀ wọ́n á gbé fún yín ìtí ẹ mọ̀ nípa ẹ̀ wọ́n á gbé fún yín ojú yín dẹ̀ máa ríire gbogbo àwọn ọmọ yín ló máa ṣoríire bẹ́ẹ̀ ni kò rí Jésù Olúwa wa àmín àmín bàbá nìyẹn nọ́mbà bàbá nìyẹn kẹ́ máa fi kàn sí bàbá ẹ tún bá wọn sọ̀rọ̀ lẹ́yìn lẹbi ẹ ẹgbàá kan náà bàbá náà gbogbo nǹkan tí bàbá ti ta tẹ ẹ mú ijó sí ẹ sanwó ẹ o nọ́mbà wọn nìyẹn bẹ́ẹ̀ ṣe máa ń sàn mo dàgẹ́ máa sàn oníbàjẹ́ lágbà bó dúpẹ́ lọ Gbẹ́ngà ọmọ nìtàn tádùjọ wà ń bí aka Joshman olówà lẹ́yìn bí tó jẹ́ kó dán gèrè tó tún máa yà tó máa dùn gidi pẹ̀lú Sunday ayé ọba ọmọ olódìgbò nìyẹn oníṣẹ̀gẹ́ bàbá bàbá nílàró àjọwà ń bí náà ni ọmọ ọba kan náà wà lẹ́yìn bí mm, ẹni bouncing baby wà ń lẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni grandpa ló wà kẹ́lẹ́ mi bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run àdá sí. Yusuf Ọlátúnjí lorúkọ lórúkọ tiẹ̀. Yusuf Ọlátúnjí bẹ́ẹ̀ni Yusuf Ọlátúnjí bàbá lẹ́gbàá wà o. aláwọ akọba Ọlọ́run Ọlọ́run á dà sí ẹ akínmọmí náà bí náà ń gbé kíní kò ní bàjẹ́ akíngbọn ló lè fa káàkiri lára iṣẹ́ tó tún rọ wa àwọn bàbá ìṣe bàbá àṣàlélẹ tí wọ́n ti gbé ìṣe àṣà ẹni náà bọ́ ṣe mu ẹ kàn sí bàbá ẹ kẹ bá wọn sọ̀rọ̀ ẹ kẹ múnú bàbá dùn ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.